ṣiṣẹ́ gbogbo agbára tá a lá ìbẹ́ mu ètò tí mo ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí i pé lójijì ló stọ́ọ̀bù ọ̀dẹ̀ hẹ́ǹdì ara rẹ̀. lẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ọjọ́ mọ́ àwọn tó pàdánù ìyá àwọn tó pàdánù bàbá àwọn tí ilé tán pàdánù ilé àwọn tó pàdánù dúkìá olówó iyebíye tá a béèrè ìrànlọ́wọ́ fún pẹ̀lú ògo Ọlọ́run mo ti bá ẹni adarí àwọn ọ̀dọ́ ìyẹn youth leader ní ìlú gangan àtijọ́ nígbólóhùn pẹ̀lú ògo ọlọ́run àdẹ̀tijọ́ sọ̀rọ̀ account number tí wọ́n fún mi. gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ mo ní tá a béèrè ìrànlọ́wọ́ fún pé ẹnikẹ́ni tá a bá nípa láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nu keje wa a lè dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn a lè dá padà sẹ́ni tó pàdánù èèyàn láà sọ pé a fẹ́ jí èèyàn rẹ̀ padà ní no ṣùgbọ́n láti dín ìṣòro àti ìnira wọn kù like uh, ìgbà tí mo bá youth leader yẹn tí mo bá youth leader sọ̀rọ̀ láàárọ̀ wọ́n jẹ́ kó yé mi pé àwọn fẹ́ lọ sí hospital níbi tí wọ́n kó àwọn èèyàn tí wọ́n farapa tí wọn ò kú bóyá àwọn mẹ́rin àbí márùn-ún ni wọ́n wà lọ́sípítù nílùú Ìbàdàn uh, ìgbà tí wọ́n ń lọ wọ́n sọ fún mi ìgbà tí wọ́n débẹ̀ wọ́n rìkọ́ọ̀dù fídíò uh, mo rí àwọn èèyàn yẹn wọ́n sì wà lọ́sípítù àwọn èèyàn tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣèlérí pé àwọn máa tọ́jú pé kán má wọ́ọ̀rì kán fi wọ́n lè fáwọn àwọn máa tọ́jú mọ́ láǹfààní àti sọ pé látọjọ́ tí wọ́n ti kó wọn débẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ò ṣètọ́jú kankan fún wọn. ẹni tí wọ́n fi báńdẹ́ẹ̀jì gbé apá ẹ̀kọ́ lọ́rùn aṣọ tí wọ́n fi báńdẹ́ẹ̀jì tí wọ́n fi gbé apá ẹ̀kọ́ lọ́rùn ó ti dógùn ó ń láti sọ pé wọn ò tọ́jú àwọn wọn ò ṣe nǹkan kan fáwọn ní tí wọ́n ṣe fún wọn náà ni pé wọ́n fún wọn lóògùn láàárọ̀ wọ́n fún wọn lóògùn lọ́sàn-án wọ́n fún wọn lóògùn lálẹ́ ókè kílẹ̀ wá ń jẹ wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ láàárọ̀ bóyá kókó lọ́sàn-án ẹ̀kọ́ náà ní méjèèjì ẹ̀kọ́ jíjẹ ní tàárọ̀ ẹ̀kọ́ pípò mu ní tọ̀sán. lélẹ̀ tó túmọ̀ sí wípé ìjọba ṣèlérí páwọn tọ́jú wọn mọ́dẹ̀ sọ́lá náà nígbà tí dáàdi wa kan sọ̀rọ̀ wípé sòfà àtijọba ti lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ ti sọ pé kí wọ́n pùtì bílèmù lórí àwọn ìyẹn ti túmọ̀ sí pé ìjọba máa gbégbèsè mo ní kán pùtì bílèmù lórí wọn ó yàtọ̀ sí pé wọ́n ṣe nǹkan fáwọn tí jàǹbá ṣẹlẹ̀ sí láì fa ọ̀rọ̀ gùn láì wá òpó lọ sílé olóró ohun tí mo ń gbìyànjú àti sọ náà ni wípé ọ̀rọ̀ ló ti rí bó ṣe rí adẹ̀ tí jọ sọ̀rọ̀ lánàá wípé á ṣèrànlọ́wọ́ fún wọn níwọ̀nba bí ọlọ́run bá ṣe fún wa lágbára mọ́. kódà kì í fi rò pé ká máa lọ ilé àbí tí mo máa sọ bẹ́ẹ̀ fẹ́ yín dájọ́ wa pé ká máa lọ ilé a ti rí ìtọ́jú tó gba iná lé. Comment ça, Balabi hmm? ó ti tó jẹ́ òde tí wà ń bí ọba ó ti tó jẹrin láti jẹrin kí ni wọ́n ti ṣe fún yín wọn ò ti jẹun ọlọ́pàá lẹ́ẹ̀mí wọn lóògùn lásán. ìjọ èmi ló fún yín lóògùn. àárọ̀ alẹ́ ọ̀sán. wọ́n fún yín lóògùn láàárọ̀ alẹ́ àtọ̀sán wọn dẹ̀ ti ṣe ọkọ sí gbogbo ìjọ tó ṣẹlẹ̀ sáré tí ń lára yìí oró oúnjẹ ọ̀nà fún yín jàre wọ́n fún yín lẹ́kọ̀ọ́ láàárọ̀ kókó lọ́sàn-án odidi géńdé ọlọ́run o ẹ́ kókó láàárọ̀ ẹ̀kọ́ lálẹ́ ẹ ọwọ́ tó gbé kúrò nílé Agisa ló ṣe gbé kúrò nílé òun ló ṣe bí yìí lọ no and they say they were been taken care of. Nothing has been done yet. They have not been treating. No, no treatment has been admitted yet. They've not been treating them. They've not been giving them. Look at them here. Hmm? This person's house is condemned. Look at it. He's still carrying the float that was used to hang the, the end. That was used to hang the end right from home. And nothing has been done yet. Yeah, look at it. Hmm? It's a very good look at it. Huh? No, that place is not very good. Hmm? These are the people that were involved. Look at it. This man complained this seat is been aching. It's very, very, very, very aching. And nothing has been done. They've not been giving them med any medicines. They've not been giving them any drugs, any injection yet. They've just been admitted and nothing has been done. We still have two other people inside. This is another person. The hand, the back side, think I've been done yet. No treatment. yellow de no àkáǹtì wá láti ọ̀dọ̀ wọn tẹ́ bá worúkọ tó wà lórí àkáǹtì yẹn máa rí ìgangan development advocate àwọn youth ni wọ́n ní because àwọn ni mo láǹfààní àti bá sọ̀rọ̀ so ẹni tó dẹ̀ jẹ́ adarí wọn ó jẹ́ ẹni tó wà transparent ó ní àkóyawọ́ ẹni téèyàn lè fọkàn tán ni ó jẹ́ kó yé mi wípé àwọn èèyàn tó wà lọ́sípítù ọ̀nà láti tọ́jú wọn àwọn mọ̀ bí a bá ṣe ń ran àwọn lọ́wọ́ sí òun ọmọ fún mi lábọ̀ ntí àwọn tí ń koléètì ntí kálukú pàdánù nínú jàǹbá yẹn ẹ̀ńtọ́ pa ẹ̀ńtọ́ pàdánù ọmọ ẹ̀ńtọ́ pàdánù ilé ẹ̀ńtọ́ pàdánù mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn tí ń ṣàájọ àwọn tí ń gbàjọ pé táwọn bá gbàjọ tán ntáwọn bá rí ntẹ́mi sọ fún wọn ni pé ohunkóhun tí wọ́n bá rí kí wọ́n pín fún àwọn èèyàn yẹn ní bọ́ bá ṣe tọ́ àti bó ṣe yẹ àdéhùn tájọ sí nìyẹn so account number wọn náà nìyí fẹ́yìn tẹ́ ẹ̀ bá láǹfààní àti kọ́ níbẹ̀ yẹn Wema Bank ẹ fẹ́ gbà ká nọ́mbà yẹn Wema Bank orúkọ tó wà lórí àká nọ́mbà ń ní ìgangan development advocate ìgangan development advocate àká nọ́mbà òun náà ní zero two five zero one four six five six five zero two two five zero one four six five six five Wema Bank ní Ìgàngàn development advocate anything tẹ́ ẹ bá fi sọwọ́ síbẹ̀ lágbára ọlọ́run yóò dé ọ̀dọ̀ àwọn tá a fẹ́ ràn lọ́wọ́ ọmọ wa ò ní sọnù ìjàmbá ò ní ṣe wá ilé wa ò ní jóná ọ̀nà wa ò ní dàrú ọlọ́run ò ní jẹ́ ká rí ìdààmú lágbára ọlọ́run Eh, kò dé dandan gbà tá a bá rí dààmú ká tó mọ̀ bí ṣe rí lára eh, wọ́n máa sọ pé kéèyàn fi ná dó rẹ̀ wò ná kó tó mọ bí ṣe rí kéèyàn fa abẹ́rẹ́ gún rẹ̀ kó mọ bí ṣe rí kó tó fi gọ́mọ ọlẹ̀ kejì àti rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ọ̀nà láti gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́ bọ́lọ̀ ń bá ṣe fún wa lórí ọ̀fẹ́ onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹ má gbàgbé wípé tọ́rọ́ kọ́bọ̀ tá à ń fọkàn sí yẹn pé ó kéré oníye lórí jọjọ o ọjọ́ tí mo ti mọ válù owó òun náà lọ́jọ́ táwọn àjọ kan lórílẹ̀‐èdè United States of America tí wọ́n ní àwọn fẹ́ máa ran àwọn ọmọ aláìníyá aláìní bàbá lọ́wọ́ wọn ò dẹ̀ lè béèrè owó lọ́wọ́ àwọn lọ́wọ́ ẹnì kankan tí wọ́n ṣe ni wípé wọ́n wá kóra wọn jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ ojúlé dójúlé pé shillings ìyẹn sílè shillings ẹ mọ̀ pé wọ́n ní cent one cent two cent five cent ten cent so pé one cent tẹ nílé tẹ lò mọ́ one cent dàbí owó ta kàn fi máa ń ra magí nígbà yẹn pé ok ẹ lọ ra magi wá tàbí tó bá ra nǹkan tí sẹ́ńjì ẹ̀kù tí wọn ò rí sẹ́ńjì wọ́n lè fi fún ọ magi wọ́n lè fi fún ọ ṣúgà ń pé ok ah bros ẹ má bínú àní change o ṣùgbọ́n magi rèé ẹgbà òyìn ni wọ́n ń pè ní cent lọ́dọ̀ wọn so cent yẹn pé one one cent tẹ́ ẹ bá nílé tàbí tó bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí ò wúlò fún tàbí tẹ́ ẹ̀ ná ẹ máa fún àwọn my dear brothers and sisters láàrin ọjọ́ péréte díẹ̀ mọ iye tí wọ́n fi sẹ́ǹtì kọ̀ọ̀kan kó jọ sẹ́ǹtì yẹn dàbí sílẹ̀ kọ̀ọ̀kan náà lọ́dọ̀ wa wọ́n fi kó more than three hundred thousand dollar ni wọ́n fi kó jọ lílé tó túmọ̀ sí pé kò sí iye tẹ́ ẹ fún wọn tó kéré tàbí tó pọ̀ jù ń tá a sọ lánàá ni wípé àwọn tí wọ́n bá ní nǹkan ìlò kọ́lé wọ́n lè fi ṣèrànlọ́wọ́ fáwọn tí ilé wọn jóná because wọn ò lè kàn kankan lé lórí láì kí ṣe pé wọ́n kọ́kọ́ wo kí wọ́n tún foundation ẹ̀ ṣe bí bẹ́ẹ̀ kọ́ àràn wọn lọ́wọ́ àwa sọ wípé àwọn tó bá ní yanrìn ńlágbára yanrìn típà kan ńlágbára blọọkù hundred oní fifty oní two hundred ńlágbára sìmẹ́ǹtì báàgì kan báàgì sìmẹ́ǹtì méjì gbogbo ọ̀nà tábà lè fi ràn wọ́n lọ́wọ́ ńlágbára òkúta ńlágbára rin ńlágbára pákó àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n fara wọn jìn láti dìde ràn lọ́wọ́ sáwọn èèyàn wọ̀nyí kí wọ́n rí bímọ wípé àwọn nìkan kọ́ làwọn wà nínú ìṣòro yìí pé bóòtù bá ń pò kan ọ̀rẹ́ gbogbo wa níjọ ń pa n tó dé bá bọ́yá dé ló dé bá kọ̀rọ̀ dé ọ̀rọ̀ tí ń ṣe ilé ń bájé ní sọmọ ẹ̀ lọ́tẹ̀ yìí ní tó dé bá wọn ọjọ́ dé bá gbogbo wa ni mọ̀ ń bẹ̀ yín ni o gbogbo ọmọ Yorùbá tòótọ́ mọ̀ ń bẹ̀ yín ni o gbogbo ọmọ Yorùbá òdodo gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndọ́ra wíkóńkó gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá nation níwọ̀n bá àgbà tí ìjọba Ṣèyí Mákindé tí wọn ò ti rí nǹkan ìrànlọ́wọ́ kankan tí wọ́n ó ṣe fún wọn wọn ò dájọ́ fún wọn à bá ti róyún Fúlàní ti mọ̀ pé funfun ni yóò fi gbé àdèrètí nǹkan kan lọ́dọ̀ ìjọba location nine àwa tá a jẹ́ ọmọ yorùbá àwa ọmọ yorùbá nation ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn ká kọ́ wọn bí wọ́n ti ṣe mo láǹfààní àti sọ fún ẹ̀yin èèyàn mi wípé àwọn tí wọ́n jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yorùbá ó rúgọ́gọ́ kó gòkè dáadáa ǹjẹ́ ẹ mọ̀ wọ́n àwọn náà làwọn ọmọ ìyá wa ọmọ bàbá wa tí wọ́n wà lókè òkun mo láǹfààní àti sọ fún ọ wípé owó tí wọ́n ń sẹ́ǹdì sílé láàrin ọdún kan ojú owó bọ́jẹ̀tì nàìjíríà lọ lọ́wádìí dáadáa because ẹ̀ ń lẹ́bí ẹ̀ ń lára ńlé ẹ̀ ń lọ́mọ ńlé ẹ̀ ń lábúrò ńlé ẹ̀ ń níyà ńlé bí wọ́n ṣe ń ṣe nìyẹn majority wọn lọ́lọ́mọ tí wọ́n sanwó iléèwé wọn wọn ọmọ wọn rí o majority wọn lọ́láwọn arúgbó tí wọ́n ń bọ́ tí wọ́n sẹ́ǹdì owó sí lóòrèkóòrè majority wọn lọ́láwọn ọmọ òrukàn tí wọ́n ń gbọ́ bùkátà lé lórí àwọn ni ó jẹ́ kí ìṣẹ́ ti ń bẹ ńlẹ̀ yorùbá kó gòkè ju bó ṣe yẹ lọ ìdí ni pé ẹ bá ti mà láwí ìjọba nàìjíríà ò ní nǹkan kan tí wọ́n ṣe ẹ jẹ́ ká dìde ràn lọ́wọ́ sáwọn èèyàn tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ní gàngàn ká wá dẹ́kun ọ̀nà tí yóò fi máa tún ṣẹlẹ̀ láwọn ìlú tó tún kù because àwọn tó ṣe ntọ́ṣẹlẹ̀ ní gàngàn wọn ò gbàgbé àwọn ìlú tó kù kọ̀dẹ̀ tán lọ́kàn wọn wọn ò tí ì ṣetán láti sinmi ní tí wọ́n ṣe ni pé wọ́n ṣera wọn ní àgbò tó fẹ̀yìn rìn lọ tó lọ rèé tún agbára mú wá gbogbo ọmọ Yorùbá o ẹ má jẹ́ ká sùn tá a bá sùn ẹ má jẹ́ adijó ẹ jẹ́ ká pinra wa ní sọ̀rí ìsọ̀rí sórí gun ìlú wa ẹ wá gbọ́ o ẹni tó sọ òkúta lóní lóní ká sọ ìdàrọ́ lu ohun èmi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá bá lóru tí kìí ṣe ìran wa ntẹ bá bá nínú igbó tí kìí ṣe ìran wa tó sì gbé nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ń bá yáwọ́ lóògùn gbẹ̀ ni o bàbá wa ṣe tán ẹ má jẹ́ àṣàfihàn ẹ̀já sí lápapò ọlọ́run ràn wá lọ́wọ́ ó ti yẹn ju bọ́ ó ti yẹn ju bí mo ṣe sọ lọ ọlọ́run ràn wá lọ́wọ́ Ah, lẹ́ẹ̀kan sí account number yẹn nìyí Wema Bank Wema Bank orúkọ tó wà níbẹ̀ Ìgangan development advocate Ìgangan development advocate account number zero two five zero one four six five six five zero two five zero one four six five six five ohun tó gbé mi wá padà kò jù báyìí lọ ẹ má gbàgbé o ọ̀rọ̀ June twelve ẹ jẹ́ ká fẹ̀sọ̀ sí ibi tó bá ti yẹ ká ṣe rálì ẹ jáde tó ti yẹ ká protest ẹ jẹ́ ká farabalẹ̀ jáde ṣùgbọ́n bí wọ́n bá ti bó bá jẹ́ pé wọ́n fẹ́ dá wa padà ẹ má jẹ́ àṣàgédé ẹ má jẹ́ ká play sọ́wọ́ wọn ẹ jẹ́ sílé wọ́ọ́rọ́wọ́ a jáde gbogbo ayé ti mọ̀ pé a jáde ká dẹ̀ make sure wípé a rẹ̀kọ́ọ̀dù gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́la èmi ò ní kẹ́ má jáde o ṣùgbọ́n ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é ẹ jáde lọ́pọ̀ yanturu ni o because abápọ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa ṣùgbọ́n tá a bá rí gátagàta ṣùgbọ́n tá a ju bíi méjì mẹ́ta lọ ìyẹn ló máa fún wọn lórí ọ̀fẹ́ láti halẹ̀ mọ́ wa tá a bá pọ̀ irú rálì tó wáyé nílùú Ìbàdàn láàárọ̀ yìí tírú ẹ̀ bá wáyé lọ́la kò tí yóò àtàkì ẹnìkankan síbẹ̀yìn náà wò ó mo ṣàfihàn rẹ̀ wọ́n blọọ̀kù ẹ̀ lórí Facebook mi ńlẹ̀ fi rí pé àkáǹtì tí mo fi ń ṣe program tẹ́lẹ̀ nǹkan ni mo fi ṣe program lónìí wọn ò jẹ́ kí n ní access sí so that means àwọn tí wọ́n láwọn ó gbégbésẹ̀ ìyẹn ìjọba ni mo ń sọ o wọn ò dákẹ́ wọn láwọn ẹjẹǹtì káàkiri kó tó di pé wọ́n sọ ti wọ́n ti gbogbo ẹ̀ wọ́n bá ọ̀rọ̀ tá a bá láǹfààní àti bára wa sọ ẹ jẹ́ ká gbọ́ ká sì mú lò ẹ jẹ́ á ìlú wa mú ìlú wa ò ní bàjẹ́ ilé wa ò ní dàrú ẹ̀jẹ̀ wa ò ní pa títì láró wọn ò ní fẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan wa wọn ò ní fi ṣe tutù kí ló lè bá a da nàìjíríà ò lè dá mọ́ má wò lè bá wọn ṣàdúrà rẹ̀ orílẹ̀-èdè yorùbá ní kájọ gbàdúrà ìmúdúróṣinṣin rẹ̀ no going back yorùbá nation Now, order dàárọ̀ o báyìí gàrí o.